alhamdulillahi almun'im ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ìdára pọ̀ lọ́dọ̀ rẹ̀ orí pọ̀ lọ́dọ̀ ẹ̀ yóò wá mú nínú ẹ̀ yóò fẹ̀yìn ọba wù ọba tí ń fún yàn lórí yìí òun náà ló fún nìkọ̀ọ̀kan wa náà ní orí tá a dì mú ṣé ẹ lórí tá a dì mú kò sẹ́ni tó lè gbà lẹ́yìn ọ̀lọ́ orí tí ń bẹ lọ́wọ́ nìkọ̀ọ̀kan wa kọ́ ló mọ́ gbà lọ́wọ́ wa wassalatu wassalamu àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run kó bá nàbì tó jẹ́ pé àánú ọlọ́run fi ṣe fún gbogbo ara yé wa ala alihi wa sahabi ajma'in kó bá gbogbo àwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ gbéyàwó nírọ̀lẹ́ ìbọn náà ni tẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá ń sọ́bọ̀ nípa ọ̀kan nínú àwọn àrùn ẹ̀mí tó lágbára òun náà ni maradul hasad minal amradil qalbiya ìlara àrùn ni tèéta àrùn ni ká máa bínú rẹ̀ òní wọ́n pè ní hasad àrùn ni àrùn yìí ọlágbára ju kánsà lọ tó bá ti wà nú ẹ̀dá ẹ̀dá ò ní lálàáfíà mọ́ ẹ̀dá ò ní sẹ̀mí tó gbádùn mọ́ èyàn ò ní rí dùnú mọ́ nínú ayé jojoojúmọ́ nínú ọmọ bàjẹ́ nítorí pé jojoojúmọ́ lọ́wọ́ bá aláwọ̀ máa sórí fáwọn ẹ̀dá ọlọ́run owó tó bá ní àrùn yìí là lọ́lẹ̀ sábì ọlọ́run wọ́n yìí tó oògùn rẹ̀ ní fámásì wọ́n sì ta lọ́dọ̀ àwọn ẹ̀yà lágbo ó sùn mọ́ alukur'an ó sùn mọ́ sunna ó jòkó táwọn fẹ́ẹ̀sì àwọn ni wọ́n wà fún ọ ní oògùn tí àrùn yóò fi kó lára rẹ̀ kí lóògùn náà wọ́n bá ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ayakura wọ́n bá ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú àdìsí àdẹ́bùwà Muhammad wọ́n wà dẹ́rù bá ọ aburú tí máa ń ṣẹlẹ̀ sí yàn láyé ń bí àti lọ́run téèyàn bá lára al ọba tí táyàn lọ́rẹ̀ẹ́ Allah ní jẹ́bẹ̀ kò sẹ́nìkan tí wọ́n ń pè ní àlùwàhábù lẹ́yìn ọlọ́ ẹni ọlọ́run bá wá bùn kò sẹ́ni tí ó gbà ẹni tọ́lọ́run bá bùn kò sẹ́ni tí ó fún àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wọn ni tọ́ba kírun tán nínú àwọn àdúrà tí máa ń ṣe lẹ́yìn rún wọn ni Allahumma ìwọ ọlọ́run láàmánì lima àtọ̀ títúbi rẹ o ẹni ọba fún ní nǹkan kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ wọ̀lá àmọ̀ ọ̀tíyà ní màmá náà ẹni tọ́ba sì lóò fún kò sẹ́ni tí ó fún ọ̀la yà ń fa kùdà jẹ́dì ní kìlìjẹ́dì kìràkìtà ẹ̀dá kan lérí pé ọ̀fẹ́ di orí ìkàmú yóò gbìyànjú gbìyànjú yọ wàhálà wàhálà gbogbo kìràkìtà yìí kò lè rí n tí ń fẹ́ tí wọ́n lọ́wọ́ bá láàtọ̀ bá ṣetán bí ànábì ti máa ń diwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́nù ọmọ ya wọn bínú orí má wọn náà diwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́n wọn náà wàá béèrè orí tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́ orí pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá orí pọ̀ lọ́dọ̀ ẹ̀ tí gbogbo wa béèrè lọ́dọ̀ ọlọ́run gbogbo apáta bá a ṣe pọ̀ tó ẹnu wọn báyìí tí ó kúrò nínú ìdẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́run bá ṣe fún wa òun náà ní ìdèdè omi tí máa ń kán lẹ́nu abẹ́rẹ́ tabaki bodò drop ẹyọ kan òun náà ni ó dínkù nínú ìdẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bí anábì wa ti sàlàyé sallallahu alaihi wasallam ẹ̀yọ́ máa yá mi àrùn yìí ń ba nǹkan jẹ́ àrùn yìí ń da nǹkan rú fáwọn èèyàn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sì ti sàlàyé fún wa wípé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wadda kathirun min ahlil kitab ọlọ́run bá ní ọ̀pọ̀ tìyàn nínú àwọn tààtì fún tààrà síwájú ọ̀pọ̀ ọlọ́pọ̀ wọn ìwọ Muhammad níwò wọn wọ́n tàn máa nínú ẹ̀mí wọn ìwò wọn wọ́n ń gbèrò hmm? lẹ́yìn ìgbà tẹ̀tì ní ìmánì tẹ̀tì ní tàwùkì tẹ̀tì ní ìgbàgbọ́ tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ bọ ẹ̀sọ́gun mọ́ ẹ̀bọ̀rìṣà mọ́ nígbà tí ilẹ̀ ẹ̀sẹ̀ gbogbo yẹn mọ́ yóò mọ̀ wá wù wọ́n nínú ẹ̀mí wọn kẹ́yìn náà di kò fara kẹ́yìn náà padà wá dàbí wọn aṣàdánmí ní ẹ̀ńdí àfúnṣehìn torí pé wọ́n lára yín wọ́n fẹ́ kórè ara yín ó bọ́lẹ̀ kí lóore náà nẹ́ẹ̀mọ́tìlẹ̀ ìmán oore ìgbàgbọ́ ọlọ́run ní ẹjẹ́ ń ìwà nábì sọ fáwọn sàábà rẹ̀ nígbà àwọn kèfèrí wọ́n lára wọ́n fẹ́ kẹ́yìn náà dára wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run bá aláàtí yọ yín kúrò lára wọn ọlọ́run bá ní min indi anfusihim yìí tí ń sọ yìí ń bẹ̀lẹ̀ mi wọn àrùn burúkú ń bẹ̀lẹ̀ mi wọn min ba'di ma tabayyana lahumul haqq àwọn tá a sì wí yìí òdodo ti hàn sí wọn wọ́n ti mọ̀ pé la ilaha illallah kò sẹ́nìkan tá a máa sìn tá a sì máa ń lọ lè bá kọ́nà wa lọ́wọ́ lérí ìṣòro wa lẹ́yìn Allah òdodo ti hàn sí wọn pé ojú ọ̀nà tawhid ìgbàgbọ́ sí ọlọ́run nìkan onìkan náà ní ojú ọ̀nà ọlọ́run ló ti kílà sí wọn wọn wá fẹ́ dá wọn náà ni wọ́n á wà wọn náà nínú ẹ̀mí wọn kẹ́yìn náà dára wọn yóò máa wù wọ́n bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣiṣẹ́ yóò máa wù wọ́n bẹ́ẹ̀ kẹ́yìn náà kádàn wọ bá kẹ́ ẹ padà wàá máa ṣe àwọn àìgbàgbọ́ táwọn náà ń ṣe àmọ́ lọ́wọ́ bá a lá ọ̀sán nàbí ọ̀sán sàhábà kọ́lọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run sọ eléyìí fún wa nínú suratu al-Baqara Quran two one oh nine ọlọ́run ti ní ìlara a máa ṣẹlẹ̀ látara pé yẹn gbọ́lọ́ngbọ́ gbogbo ẹ̀yin ala tawhid ẹ̀yin tẹ gbọ́lọ́ngbọ́ tẹ ẹlẹ́yìn ọba wọn ṣe bọ̀dé sàmá ẹ̀ ti bá wọn múrogún pẹ̀lú ọlọ́run ọba mọ́ ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ sì máa bẹ̀ ọlọ́run ìtì ń bẹ lẹ́mìí àwọn tí wọn ò tí ì gbóná kùnkùn lọ́lọ́run sọ fún wa yìí ẹ̀sìn ìlara pọ̀ lérílẹ̀-èdè wa àṣìbáàbò hasari ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa ibi máa ń fa táwọn tí ń lara fi máa ń lara alákọ̀ọ́kọ́ àtàrọ̀ fún ọ̀tẹ̀kọ̀bù kí wọ́n máa rò pé àgbàlagbà lè mi wọ́n ti bí èmi kan tó bí wọ̀ èmi jáde sukùl sí èmi ti jáde lè kíw kíw tó bẹ̀rẹ̀ lè kíw ó sì wá jẹ́ pé ìwọ lọ́lọ́run wà dá lọ lábàáyé ìmọ̀ ń pẹ̀rẹ̀ lágbà sí àgbà lọ́lọ́run fi ẹni bá ti jọ rẹ̀ lójú tó ń pèrè lágbà ọmọ àjágbà sórí ọlọ́run bá aláà yóò bẹ̀rẹ̀ tó wù ní tó wù ní ó lè fọ́n mi kí ó lè fàgbà lágbà ibi ọlọ́run bá ti tu sí àfikọ́yà àgbà bẹ́ẹ̀ wọ́n máa pọ̀ dàgbà o ẹni ọlọ́run bá ti gbọ́lá fún ẹbí ọgbà fún nínú ara ọgbà fún láàrin ìlú kọgbà fún kó o ti gbàgbé ọlọ́run bá aláà ló gbé síbẹ̀ kí wọ́n náà wá béèrè èmi mo gbọ́dọ̀ dọ́gà yín ládùúgbò èmi mo gbọ́dọ̀ dọ́gà yín láàrin àwọn àfa ẹni ọlọ́run bá ti wá gbéga tọ́wá nímọ̀ àmọ̀ wá lára rẹ̀ sórí ọlọ́run bá ní ìsìnàjò lórí èyí wa bẹ́ẹ̀ bá wà àyọ̀tẹ̀ aláàlọ́ba tí máa ń yẹn ní ó bá wù sínú òpó ẹni ọlọ́run bá ti yàn ládùúgbò yín tó nínú ìlú yín kẹyà gbà kẹwàá béèrè dáadáa lọ́dọ̀ ọlọ́ inú tí máa ń fa lára àlẹ́ àníyà òun náà ni kéèyàn máa sọ pé alẹ́ mi nìkan mo fẹ́ láàrú rí lè xeyìdá lè xeyìdá yóò sì wá jẹ́ pé ìtẹ̀mí ń kọ́ ẹlẹ́mí tó máa kọ́ ìtẹ̀mí ń rà ẹlẹ́mí tó máa rà ìtẹ̀mí ń ṣe ẹnìkan tó máa ṣe èmi nìkan mo fẹ́ kọ́ jẹ́ pé mi nìkan ní ọ̀dà láwùjọ wa àbí nínú ẹbí wa àbí nínú ìran wa sórí eléyìí ọlọ́run ọba aláwọ̀ sọ fún ọ pé wọn nìkan lọ́dà ọlọ́run ọba alá yóò bù wọ́n ní ojú sámà òtù ẹ̀yẹ fún jẹ̀má al-ilaju lil-hasid wal-marid ogun ìlara àti ní àlèrí lọ́dọ̀ bàbá alágbò àṣìlérí ní pharmacy ibo láti rìn àárẹ̀ nínú tẹ́rọ ọlọ́run alákọ̀ọ́kọ́ ni pé al-istislamu li qadarillah sórí wọ́tọ̀ lára tó bá fẹ́ sẹ̀mí tó gbádùn gbà fún kádàrà ọlọ́run bọ́lọ̀ sí tó ló tó yẹ kò ló tó bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì su'alullahi min fadlihi fa inna fadlahu wasi' ó ní wàlá tẹkùn hasidan ahadan ala ní amin ó ní gbogbo èèyàn tó bá rí tọ́lọ́ wọn bá kẹ́ ọlọ́run kẹjọ ọlọ ẹjọ kọsẹ ẹjọ kàwé ẹjọ kéwù ni àmọ́ ọlọ́run bá aláwọ̀ wá kẹjọ ọlọ mọ́lá rẹ̀ sálẹ̀ ìlà alẹ́bí àtọ́ òyò tí ká sórí ọba tó fún ní kíwọ́n náà béèrè lọ́wọ́ ọlá pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó bò fún yóò tún bò fún wọn náà kọ́dà ó jẹ́ pé ìtọ́lọ́wọ́n padà bò fún ọlọ́la ó padà wá ju tiẹ̀ lọ àmọ́ gbàtọ́ bá ti ń lára ọlọ́run bọ̀ bá ní fún ọ ní kankan má lọ́dà kọ́ bẹ̀rù ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú àwọn oògùn táfẹ́ ẹni tí ń lára òun náà ni pé òun náà fara ara rẹ̀ tó bá ti mọ̀ pé òun láàrùn yìí là tí àrùn yìí bá ti ń dà á láàmú torí kò torí gbogbo àti bá ti ń rí oore ní onígbádùn kọ́ máa wá ṣàdúrà fẹ́ni tọ́lọ́run sọ yẹ fún tó bá ti ń ṣàdúrà fún ọlọ́run máa ṣàánú wọn náà àrùn burúkú yìí ti ń dọ̀ọ́ láàmú ọlọ́run mú kó lọ́kàn rẹ̀ lẹ́yìn náà ẹni tó ń lára kọ́ máa ròyìn ẹ̀ dáadáa wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn mọ́ máa rò kábúrò ṣẹlẹ̀ sí lẹ́yìn náà kọ́ máa wá sọ̀rọ̀ ẹni tí ọlọ́run kẹ́ kọ́ máa sọ̀rọ̀ ẹ dáadáa tó tó bá tó ń sọ̀rọ̀ ẹ dáadáa ẹ̀mí rẹ̀ máa fúyẹ́ adáwò tí wọ́n bẹ̀ ní ti ń lára tí ọba jáwọ́ òun náà ni pé ọlọ́run ọba aláàtú gbóore fún ẹni tí ń lára rẹ̀ ọlọ́run padà bínú sí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọkàn rò ní balẹ̀ mọ́ ìdààmú náà máa fi ń lólé ayé torí bọ́lá ọba ti ń ṣe dáadáa fún ẹni tí ń lára bẹ́ẹ̀ náà ni ìbànújẹ́ tí wọ́n máa pọ̀ sí ìbànújẹ́ tí wọ́n ń ṣẹlẹ̀ sí mi ń mú lọ parun ni ìmú lọ bíkọ́ sí wa wò ni kó lè dògbò láàrẹ̀ wọ́tọ̀ ń lara mọ́ lara àrùn burúkú ni lọ́dẹ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mú kó lọ́kàn rẹ̀ ṣẹ̀wárẹ̀ ní ti ń lara yìí nítorí lára ẹnì kejì ti ń lara àwọn àǹfààní yóò wá wá wá ọlọ́run ọba ò ní fi lè lọ́wọ́ nítorí pé ó ti bínú orí ọlọ́run ẹni bá sì ń bínú orí ọlọ́run kò lè rí orí ọlọ́run àrùn burúkú ni gbogbo alálòlè múra sí ẹ̀mí wa ẹ̀wà rí pàpàmbárí ibẹ̀ òun náà ni pé alhassad ẹ̀wà rí ìlara ìmọ̀ ń jẹ sẹ́ẹ̀rí bí iná sí máa ń jẹ gí sẹ́pẹ́ anábì ní alhassadu ìmọ̀ lára yá àkùlù àsánàtì kama tá àkùlù náà rùn àtọ́ba yóò máa jẹ àwọn sẹ́ẹ̀rí ní díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí iná sí máa ń jẹ gí díẹ̀díẹ̀ nígbà mi yóò jẹ káàbọ̀ nígbà mi yóò jẹ ta ẹlẹ́mi ò ní dáadáa tó fẹ́ bá wájú ọlọ́run ọba mọ́ látara ìlara ọ̀wá ń sọ̀rọ̀ títọ́ malakeji fi bàjẹ́ ọ̀wá ń gbèrò bí tọmọlà kejì ó sì bàjẹ́ gbogbo ọ̀rọ̀ yẹn tó ń sọ wọn àti gbogbo aburú tó ń sọ nípa ọmọ ìyá rẹ yẹn nípa ẹbí rẹ nípa àwọn ọ̀rẹ́ rẹ yẹn iṣẹ́ rẹ rẹ ń bàjẹ́ ni ó di wájú ọlọ́run ní bàǹkà kan wájú ọlọ́run bàmá anábì lọ sọ bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sọ wa lórí ibú ẹni tí wọ́n ń lara kọ́mọ́dàkẹ́ ọlọ́run ní kànábì náà má dákẹ́ kọ́ máa ka sọ́tò falaki omi sáré ha sì dín ìdá àsádà máa ka falaki mi lójúmọ́ òótọ́ láwọn èèyàn tó ń lára rẹ̀ káburú ti bẹ́lẹ̀ mi wọn kọ́ máa bá sẹ́mọ́ ọ̀la ẹlẹ́ẹ̀kejì ọ máa ka àdúrà tí jìbìrì ló ń káfa nàbì ọmọ kàṣírà rẹ ọmọ kàṣírí àwọn ọmọ rẹ ọmọ kàṣírí àwọn ìyàwó rẹ gbogbo àwọn kan tó lọ ń ṣe fún ọ lórí ọmọ kàṣíbẹ bisimilayi arikika jìbìrìlù ní pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ba ìyìnbá sàdúrà fún rẹ nàbì kọlọ́wọ́n ba aláàkọ́sọ mi kò lè da ìyọ̀díkà níbi gbogbo àrùn kárùn tí ní yàrá wọ́n mi sàbí kó lè hásìdì ọlọ́wọ́n ba aláàkọ́ dáàbò bọ́ níbi aburú àwọn ẹlẹ́gàn àwọn abínúure wọ́n á yín nìyí àti gbogbo àwọn olójú wọn náà máa ka a'udhu bi kalimati llahi tamma min kulli shaytani wa hamma wa min kulli ayni lamma ọ máa kà á pé wọ́n lọ́mọ sábíọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ tó pé níbi aburú àwọn èṣù àtàwọn ọmọ èṣù àtàwọn òjíṣẹ́ èṣù àwọn ọmọlẹ́yìn èṣù sọ́mi níbi aburú wọn àtàwọn kòkòrò olóró wá sọ́mi níbi ojú àwọn tí wọ́n lára tí wọ́n rí orí rẹ lára mi tí wọ́n fẹ́ kó bàjẹ́ sọ́mi níbi ojú wọn kò sì sọ́mi níbi aburú ọkàn wọn ọmọ kakùrìsì dáadáa ọmọ kasọ́tò bàkọ́ra sórí tọ́ba ti ń ka gbogbo eléyìí òrè lọ kalẹ́ wọ́n máa wá ṣàdúrà fáwọn náà kọ́ lọ́n yí wọn padà torí pé àrùn tó wà lọ́kàn wọn nìtọ́ lọ́wọ́n bá mú kó yóò sì parun fún wọn láyé yóò pàṣẹ wọn rẹ́jọ́ àlìkèyàmà yóò wà sún ọdọ̀ mọ́ná ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́mọ sọ wa lọ́mọ náà o kọlọ́mọ aláàkó fún aláàfíà nú ẹ̀mí allahumma nas'aluka al-afiya allahumma nas'aluka al alaykum wa rahmatullahi wa barakatuh.